الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم صل على عبدك إمام المتقين ورسولك سيد النبيين والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المسلمون أيتها المسلمات إنه لدين شريف وملة عزيزة منزلة من ربكم الكريم ملة العز والإنصاف ملة المحبة والودام ملة إبراهيم حنيفا دين جمع محاسن من قبله ولم يترك لمن بعده حسنا ولذا قال الله عز وجل ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن مميزات أهل الإسلام أنهم يؤمنون بجميع الأنبياء والمرسلين ولا يفرقون بين أحد منهم وذلك أن الإيمان بنبينا محمد صلى الله عليه وسلم يستلزم الإيمان بجميع إخوانه من لدن آدم إلى عيسى عليهم الصلاة والسلام وأن من كفر بنبي وأن من كفر بنبي من أنبياء الله فإنه كافر بنبينا محمد صلى الله عليه وسلم ولئن ادعى محبة نبينا محمد صلى الله عليه وسلم ولذا جاءت في ذلك آيات كثيرة وأحاديث عديدة قال تعالى قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأصباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون عباد الله إن يوم عاشوراء الذي أمامكم لرابط متين وحبل وثيق بين المسلمين وبين نبي الله موسى عليه الصلاة والسلام وذلك كله تحت شعار لا نفرق بين أحد منهم فعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم لما قدم المدينة وجد اليهود يصومون يوم حسورا فقالوا هذا يوم عظيم وهو يوم نجى الله فيه موسى وأغرق آل فرعون فصام موسى شكرا لله ونحن نصومه تحريما له فقال عليه الصلاة والسلام أنا أولى بموسى منكم أنا أولى بموسى منكم فصامه نبينا صلى الله عليه وسلم وأمر بصيامه رواه البخاري فصومه نبينا محمد صلى الله عليه وسلم شكرا لله على ما منحه الله لأخيه موسى عليه الصلاة والسلام نعم صامه وأمر الناس بصيامه بارك الله لي ولكم وجعلني وإياكم من أهل طاعته وجعلني وإياكم من أهل طاعته ومن أتباع نبينا محمد صلى الله عليه وسلم بارك الله لنا جميعا الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أدعو بيف ولوم وبا التي الصلاة أتي السلام هو جسوا ọ̀rẹ́ ọlọ́run ayé ọlọ́run ànábì Muhammad sallallahu alayhi wa àti àsàlátù lọ́pọ̀lọpọ̀ bákan náà àti àsàlámù lọ́pọ̀lọpọ̀ fún ànábì wa yìí ẹni tí ọlọ́run bá fi ṣàánú wa ó fi ṣàánú àwa mùsùlùmí lọ́tọ̀ ó fi ṣàánú ayé lápapọ̀ sallallahu alaihi wa sallam lẹ́yìn eléyìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹlọ́mọ bí ẹ̀sìn tí a wà nínú ẹ̀yìn yìí ẹ̀sìn abíyí ní làdí inú ìṣẹ́yìí ní ẹ̀sìn tá a wà nínú ẹ̀yìn ẹ̀sìn tó jẹ́ sí pé ó kọjá gbogbo nǹkan tá a lè máa pè lẹ́sìn lẹ́yìn ẹ̀ ni ẹ̀sìn wà nínú ẹ̀yìn ẹ̀sìn tó wá látọ̀dọ̀ olúwa tí ó dá wa nù ẹ̀sìn tá a wà nínú ẹ̀yìn inú àwọn oríkì rẹ̀ òun náà ni ẹ̀sìn déédé méjìlá tó làádìrí wọlé ń sọ ẹ̀sìn déédé ẹ̀sìn dọ́gbandọ́gba ẹ̀sìn tí ò gbá kan bọ ìkan nínú ẹ̀sìn tó fún gbogbo èèyàn lẹ́tọ̀ọ́ ẹ̀sìn tó múlò ọ̀nà bá ẹni tara bá ní ẹ̀sìn tó encourage ẹni tí ò ní pé wọ́n náà fẹ́ ní ẹ̀sìn tí ń ṣe tó ní lọ́wọ́ lójú kòkòrò pé máa ná fáwọn tí ò ní tó lọ́wọ́ máa fi sọ̀rọ̀ jẹ́ náà jẹ́ sí nípa ayé ayé rẹ̀ ẹ̀sìn Islam méjì láti lè máa hábà wọlé àm ẹ̀sìn fẹ́ni gbogbo nǹkan tí wọ́n máa jẹ́ kí ìfẹ́ kọ́ wà láwùjọ kọ́ wà láàárín àwọn ẹ̀dẹ́ ènìyàn síra wọn kọ́ wà láàárín àwọn ẹ̀dẹ́ ènìyàn sí nǹkan mìíràn tọ́nà wọn bá jẹ́ ẹ̀sìn ìsìláàmù ní ń pè ìpè síbi ìfẹ́ ó ń pè wá sí pátákó ká fẹ́ràn nǹkan tó dára ká lè bá àtàǹfààní lára nǹkan náà ó ń pè wá pé ká fẹ́ràn nǹkan tó wúlò ká lè bá jẹ mọ̀kán tó ti ń bẹ lára nǹkan tó wúlò mi méjì látó lè máa hábà ti wọlé wíhá ẹ̀sìn tí ń pa tí ọ̀fẹ́ papọ̀ tó ti jẹ́ sí pé lára papọ̀ lórí wà ẹ̀sìn náà ń síwájú kòkò láti pa àwọn kan náà papọ̀ méjì látó Ibrahim Hanifa

gbogbo dáadáa táwọn tó síwájú nú àwọn tó tẹ̀lé àwọn ànábì ọlọ́run lẹ́yìn tí wọ́n ṣe gbogbo ẹni islam nínú bákan náà ẹ̀sìn yìí láwùjá sùrùkì lè máa ń bá àdáhù hasana ẹnìkan wò lé mẹ́sìn kan wá lẹ́yìn islam kọ́ wá rí dáadáa kankan nínú aburú ní gbogbo ẹ̀jọ́ ẹ̀sìn islam kọ́ ìkì ẹ̀sìn tó kó gbogbo dáadáa tó síwájú sínú kọ̀ wá sẹ́ǹkankan kò fẹ́ lómi ìfọ̀fẹ́ dà kan mẹ́lẹ̀ lẹ́yìn islam tó bá dá nǹkan mílẹ̀ lẹ́yìn islam aburú ló kó sínú kò sórí mẹ́sàn torí pé gbogbo nǹkan tó dáa ní islam ti mú wa dáadáa síwájú àti dáadáa tó tó lè máa rò lẹ́yìn gbogbo ènìyàn náà ti fún ayé náà ẹ̀sìn ni lọ́lọ́run fi lérí fún ayé náà lọ kọ̀ọ̀hán pé wà máa ń yí abẹ́tà bùbá yóò wájú sílẹ̀ àmì dínà fàlà ní yóò kó ní ọlọ́run wá sàsọ lé fún pé wọ́n ó wà fẹ́lẹ̀ àkérọ̀tì iná lọ́kàn sí ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ní ẹ̀sìn mẹ́rin tó bá wù ú lọ́wọ́ máa wù lọ́wọ́ ni wọ́n máa wù ìyá tó tẹ́lẹ̀ lọ́lọ́ ń pè wọn kò tí ì wù ọgàn ẹni tí bá ń na kàn tí ń dá tí tiẹ̀ ń rò ó gan yí pé a ah, ah, ajá fi ìsìlámù ilẹ̀ fún ọdún kan rẹ̀ ẹjá tètè ní ìnáwó àwùjọ tí máa tètè oúnjẹ wò ẹlòmíì ẹ̀sìn ẹ̀sìn dé máa tètè eléyìí wò lónìí tètè wò lọ́la tètè eléyìí wò lọ́la ó ti sọ ẹ̀sìn ẹ̀dọ́ oúnjẹ tọ́ba jẹ́ lọ́dún ìyọ́jẹ̀ mi ìgbẹ́jà yẹn náà wò náà bóyá yọ ẹ̀jẹ̀ ń wo ó lè bẹ̀ẹ́ já lọ bẹ̀ẹ́ náà bóyá lè rówó mẹ́ ẹ̀jẹ̀ ń wá nǹkan kan tí ò tí ì rí ó lè bẹ̀ẹ́ já pa ní ìjà sáré yàgò mí wò ọlọ́run nítorí ọba rò ó lásán wà máa ń yẹ kó jẹ́ pé ìwà yẹ̀rọ ní ìsìlámù bíi náà ẹni tó bá ń fọkàn rò lọ́kàn ìgbé ẹ̀sìn kan tiẹ̀ tún wà tá a tún lè ṣe jẹ́ ní tiẹ̀ lọ bẹ̀ ẹ̀ plan rẹ̀ kò sí ìdílé náà ọlọ́run kó o tó débẹ̀ mo bíyàn bá wá gba nǹkan lọ́wọ́ èèyàn tí ìrìn ìjìyà lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ mọ̀ sàn ọlọ́ni ní ọ̀gbá ó sì wàhálà ní ọ̀gbá bọ́bá wọbẹ̀ ní onígbà lọ́wọ́ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ìjọ tí kálukú máa ń gbẹ̀sán ìyànìwọ́ jẹ́ ń jẹ òun olófò tí ó kàwọ́lé ní pé mo gbé iná àlọ́wà ìjọ àti àmọ́ ọ̀hún wọ́n ti àfihàn náà ń kàn sí ìsìlámù tó lọ́wọ́ fi sọ yìí kálẹ̀ fún ọ̀fìyẹ̀wà ìlú ìsìlámù ti kó gbogbo dáadáa sínú àti tiwájú àti tíwọ̀ tó lè máa rò lẹ́yìn ìgbà ìsìlámù tàbí kó láyé tán ní dáadáa ó wò lérí níbi kàkà àfihàn ìsìlámù. eléyìí ti wáyé pé àwọn ayé àwọn àwọn yìí tí wọn bá wù dáadáa nǹkan bẹ nínú ẹ̀ púpọ̀ náà ṣùgbọ́n nínú kótó bàdà wa wà mímú ma iye sáà ti àhẹ̀lẹ̀ nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá fi sí àwa mùsùlùmí lẹ́sà tó jẹ́ sí pé ṣe ń bọ̀ wá ní apé ṣe ń bọ̀ kútùbà tò ní mo fẹ́ gbé jáde wá ní àkọ́mọ̀nà ìdáàmà arámánà káàkiri pé kí ni wọ́n tẹnu mọ́ ní kútùbà lónìí nínú àwọn ẹ̀sà tọ́lọ́ fún àwa mùsùlùmí ni pé àdínà fún yóò mi ní wọn náà fi jẹ ní àìlànà wọ́n mọ̀ sẹ́lẹ̀ gbogbo mùmìnì tí a bá pè ní mùmìnì mùsùlùmí ọgbọ́dọ̀ gba gbogbo àwọn àdájọ́ ọlọ́ngbọ́n ọgbọ́dọ̀ yọ kankan lẹ́nu pàtì ti ẹni báyìí láti ń ràn nábì ọlọ́run àti ti pàtì báyìí àà ah, ó ti ṣòfò gbogbo pàtì àwọn ànábì gbogbo ojú àwọn ànábì gbogbo tí àwọn ànábì bá gbogbo ànábì tọ́lọ́ rán wa pátápátá lọ́gbọ́dọ̀ gbàgbọ́ ṣé ń bọ̀ àwọn mùsùlùmí nù àwa nìkan náà la níyàn o àyògbò ni o bí ọba bá ànábì tòsí já yọ bá ànábì tòkè já bí ọba yẹ̀yẹ́ ànábì tòsí yọ fábùkù ká ànábì ti tiwájú nínú àwọn ẹ̀sìn tó kù wọn náà gbéyàwó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ní ẹlẹ́sìn náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn àwọn ànábì kan ó lọ́ máa ti ń sọ nípa ànábì tí ọlọ́run ń sọ kan tó ń yẹ̀yẹ́ tí ó sì máa rò fún gbọ́lá fún àwọn mùsùlùmí tí ń bá wá ní pé àsopin aláàrin àwọn ànábì kankan gbogbo àwọn ànábì ọlọ́run ẹ̀rọ kan náà ni wọn láàánú fásitì gbogbo yẹn ahadin minhum ṣe àrùwà yẹn tí ń bá àwọn mùsùlùmí àsopin yàwó gbogbo àwọn anábì ọlọ́run látòrí anábì Adam tó fi lórí anábì wa Isa déésù gbogbo wọn làwọn gbàgbọ́ òwò tó dúkù tó ń gbọ́ àtọ́ máa gbọ́ fún ìfàyè padà tó o bá pera ní mùsùlùmí tó o bá takò ànábì kankan ọ yìí ṣe mùsùlùmí nìyẹn kí ló fà torí pé a ní ìlànà ní ẹ̀sìn Islam tó jẹ́ sí pé téèyàn ọba ti tẹ̀lé kò lè jẹ́ mùsùlùmí inú nǹkan téèyàn fi lè jẹ́ mùsùlùmí ó ní kí èèyàn kórìíra ànábì kan náà àwọn kó takò ànábì kan náà àwọn ànábì àbí kó pé bóun tẹ́lẹ̀ ti jẹ́ àbí kó pé èmi ọ̀fẹ́ tẹ́lẹ̀ àbí mi ọ̀gbá dẹni báyìí ó ti wó ìsìláàmù rẹ̀ nìyẹn ló fi jẹ́ sí pé nínú ìpìlẹ̀ ní ẹ̀sìn ìsìláàmù òun náà ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá lóun gbà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá lóun gbà á gbọ́ ọ̀ràn yẹn ní ọgbọ́dọ̀ gba gbogbo àwọn ànábì ọlọ́run tó kù náà gbọ́ ọgbọ́dọ̀ sẹ́nì kankan bákan náà ẹnikẹ́ni tó bá má gba ànábì kan gbọ́ tó sáláì mọ́gbà fún ànábì kan náà àwọn ànábì ọlọ́run tó síwájú tẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wá pé ẹni mùsùlùmí ẹ sọ fún pé ọkàn ń tàn wá jẹ ìwọ yìí gángan ọgbà ànábì wa Muhammad kọ́ nìyẹn sallallahu alaihi torí pé ànábì wa sallallahu alaihi wasallam ó kéde fún agbé ẹ gbọ́dọ̀ mọ́gbà gbogbo àwọn ló ti fi àyà ọlọ́run sọ kalẹ̀ pé kú wa ànábì sọ ọmọ àwọn sílẹ̀ àlà Ibrahim àgbà tí Ibrahim náà gbọ́ wa Ismail àti Ismail wa Ishaq àti Ishaq wa Yaqub àti Yaqub wa asibáàtì àti àwọn ànábì tó tó mẹ́wàá àti tó lé ní mẹ́wàá asibáàtì ni wà má ó ti yà Musa àgbà ànábì Musa gbọ́ wà Isa bákan náà tó gba ayé dáàbò ẹni tí wọn máa wí pé àwọn anábì òkú wa ń kọ ọlọ́run ní mọ́tì sọ bẹ́ẹ̀ wọ́n nàbì yóò nàbì rọ̀ fi hàn gbogbo anábì ètò لا نفرق بين أحد منهم ونحن له مسلمون عباد الله ẹ̀yẹ́ ló ti ọlọ́run tábà ń sọ pé àgbà gbogbo àwọn ànábì ọlọ́run gbọ́ ó yẹ kára àwọn àpẹẹrẹ tá a fi máa fi ilẹ̀ fúnra wa nínú ẹ̀sìn yìí ẹ̀bí kò ní jọ́rò orí ahálàsọ kí làwọn àpẹẹrẹ kí làwọn àlámà àwọn ẹ̀gbáǹpù tí ó fi rinlẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ẹlọ́mọ̀ pé yọ́ mọ̀ àṣùrà ọjọ́ kẹwàá oṣù muharram èyí tí ó pọ̀ ní tí ó kù lọ́jọ́ mọ́ndé tó ń bọ̀ yìí insha allah tí ó sì dídí ọjọ́ mọ́ndé tó ń bọ̀ yìí insha allah ẹlọ́mọ̀ pé ọjọ́ kẹwàá muharram nínú àwọn àpẹẹrẹ tá a sì máa mọ̀ pé àwa mùsùlùmí la nufarriqu bayna ahadin minhum àṣòfin yà láàrin àwọn àjọjọ náà àwa la làwọn ànábì ọlọ́run látòkè délẹ̀ tó tẹ̀lé ànábà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ọlọ́run lọ tẹ̀lé ló sì gbájú wọn gbogbo àwọn ànábì ọlọ́run ó ti di tiẹ̀ ó ti dọ̀rẹ́ wọn nìyẹn ọjọ́ àṣúrà táwọn ẹ̀má pẹ̀lú àṣúrà àṣúrà àṣúrà ọjọ́ kẹwàá nínú oṣù tí ó sì ọjọ́ bọ̀ àwọn àpẹẹrẹ ẹlọ́mọ̀ pé okùnfà tí ó so wá papọ̀ nù ní wípé ẹ̀sìn kan náà ni àwa yìí àtakò àwọn ànábì ọlọ́run kankan nínú àwọn ànábì ọlọ́run tó síwájú wa bákan náà yóò fi yé wa wípé okùn dáindáin okùn dáindáin tó okùn agba tí ọlọ́run ọba fi so àwa mùsùlùmí mọ́ gbogbo àwọn ànábì ọlọ́run tó síwájú okùn agba lórúkọ rẹ̀ ń jẹ́ kì sokùn tì já kì í okùn tì máa ń já òfin wa yí pé ọjọ́ kẹwàá àṣúra yìí táwọn ní àṣúra àṣúra yìí ta ló lọ́jọ́ náà gan ta lọ́lọ́run fi ọjọ́ náà pọ́n á lé ta lọ́lọ́run fi sọ ta lọ́lọ́run fi orúkọ náà sọ tó fi orúkọ náà ọjọ́ náà sọ lórúkọ rere ilé yóò fi bí àtìkọ ó dámọ́rán ọ̀nbẹ láàrin wa àti gbogbo àwọn àyàfi ọlọ́run ta ni ọlọ́run ọba fi ọjọ́ àṣúra tó fi sọ lórúkọ rere anabi kama mà ní kì í wa Muhammad sallallahu alaihi wasallam tùmáwọ̀ ọ̀mọ́ ẹni tó gbé wá fún wa àfi máa sọ̀sọ̀ láti fún sallallahu alaihi wasallam àwọn ọ̀mọ́ tí kì bá fi gbá gbé fún wa yìí ẹni tó ní mìíràn gbajúgbajà onáni wa Musa alayhi a ní abẹ́ yìí ọjọ́ aṣọ́rọ́ ń bò lọ bẹ̀rẹ̀ déètì ẹ̀ lẹ́yìn ikú ọ̀tá àti ìbẹ́ ànábì ọlọ́run tí a mọ̀ sí ànábì wa tó bẹ̀rẹ̀ ọjọ́ aṣọ́rọ́ kò sí tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ torí pé kò sí nǹkan tí ó di òsì ń gbàdá ìtàn ẹ̀ ó náà ni ìṣẹ̀lẹ̀ tí gbogbo wa náà ṣùgbọ́n ogun méèlì tọ́jà jù tí gbogbo ayé náà mọ̀ pé ogun ogun akọni òun náà ní náà gbogbo oníṣẹ́ ọlọ́nkọ̀ọ̀kan ni ó sì máa ní ọ̀tá tiẹ̀ náà ọmọ ilé ní tó tọ̀ àwọn ọ̀tá wẹ́rẹ́ ó sì máa ní àwọn ọ̀tá gbangba gbangba ọlọ́run sì rí ènìyàn. àwọn ìmúta alẹ́ ìsọlá tó wọ́n náà ọjọ́ àṣúrà gbígbà tí àwa mùsùlùmí ó fi wáyé pé a sòpin ìyà kankan láàrin àwọn àlejò ọlọ́run àwọn wípé ń tọ́ dáálẹ̀ òun náà ni ànábì Mùsá ń tọ́lọ́ wọn bá ti rán òun náà ni ànábì Mùsá àríṣà tó sá àgbẹ̀rẹ̀ pọ̀ ní ẹ̀sìn Islam fún gbogbo àwọn ànábì ọlọ́run ní àwọn dáadáa tí wọ́n ti tí yẹn ti gbé ọlọ́run wá rán ànábì wa pé sọ fáwọn ọjọ́ rẹ kó tó kó yẹn náà mọ́ tiwọn ìtẹ́yìn ṣe àwọn tó ṣíwájú òrìṣe ìtàwọn aráwájú ṣe ẹ̀kọ́ mọ́ tiwọn yóò bá dojọ́ ọ̀gbìn dàlù kìyàmà á wà lọ́lá ju gbogbo àwọn tó tẹ̀lé àwọn ànábì míì lọ lẹ́yìn bàtà nàbí ò tí ì dé ni o sallallahu alaihi wasallam ẹ máa kó ju ànábì Musa jọ kí á kó ju ànábì wa Muhammad jọ sallallahu alaihi wasallam ó kí gbé mi làwọ̀ tẹ̀ ọjọ́ kan lọ́dọ̀ ọdí wa wọn náà máa Lailatul Qadri ni ibà wà láyé ní àwọn tó síwájú òní láyé gbogbo ẹnu ó tún sòfò àtọ sòfò wọ́n fò láti kìlá wọn. òru ọjọ́ kan nu àwọn ìjọ tó síwájú òní lóbi jẹ́ síbi bí ọlá ti wà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí gbogbo àwọn ànábì ọlọ́run pátá bẹ́ẹ̀ náà làwọn náà lọ́lá lórí gbogbo àwọn àjọ tó tẹ̀ láwọn ànábì ọlọ́run lẹ́yìn pátá ó fi jẹ́ ká múra sínsìn yìí tá máa béèrè pé kí lànábì tó ń wí o kí tún ni súnà sọ má tako súnà má tó bá tako súnà tí ẹ bàjẹ́ nìyẹn torí pé ọlá tó yẹ kọ́ jẹ́ ní lọ́ọ́ jẹ́ máa béèrè kódà ìtàpá rẹ̀ ọ̀bá tiẹ̀ tí wàá ká tẹ̀sùn lù ọ̀pápá rẹ̀ ọ̀ká torí pé ànábì òmùsùlùmí kankan wá sápẹ́ èèyàn ọ̀ká èsù ní lọ́ọ̀ká rẹ̀ sápá rẹ̀ ọ̀ká má tako tiẹ̀ dúró kọ́ gbẹ́ ní ẹkọ́ gbọ́ lágún pé tó tó ọlọ́run nù má sọ pé sí sí tá ní yẹn tó ọba sọ bá ní ń bá ni o. abdullahi ibn abbas ẹni wọ́n ti wà ní sahih gba hadith wa wọ́n ní anabi dé sílùú madina pàtó sí hijira n'ilu abá àwọn onílù ń ala àwọn náà làwọn jù àwọn ẹlẹ́sìn yahud yahudiya àwọn ẹlẹ́sìn yahudiya ọba wọn mú òjò bá wọn yẹsùn mú náà yọ wọn àṣùrọ wọn bá ọjọ́ kẹwàá sọ̀pẹ̀lẹ́sìn mìíràn àwọn ẹjú yín tí mùsùlùmí wọ́n gbà wẹ̀ àṣùrọ̀ ọjọ́ kẹwàá àwọn ìlú máa bí wọ́n lè rí sí kí lọ́pàá tẹ́ ń gbà àwẹ̀ wọ̀n wọ̀nyí tí ó pè wọ́n mú kú sínú àwẹ̀ báyìí wọ́n bá dá ànábì ló ń pè ọjọ́ ńlá lọ́jọ́ òní wa huwa yawmun ọjọ́ kan náà ti àlọ́ tọ́gbà láǹkó lọ́wọ́ ọ̀tá ẹ̀ bóyá bá wà láǹgbà mí ọ̀tá lè má parẹ́ ṣe mọ̀ pé bá méjì lè yìn àtọ̀tá ẹ̀ kọ́fẹ́ mú ọkọ́ má rí ọmú ṣùgbọ́n yóò tó máa lífù láyé ó tí òun ìní ẹ̀sán báwọn yóò tó lọ tó ra mú fún ọ̀padà àfi kọ́ máa bẹ́ lọ́hùn bí tọ́ bá fẹ́ gbà mílẹ̀ lọ́wọ́ ọ̀tá mi gbà mílẹ̀ kó o sì gba gbogbo tí fi ń jáyé àbí kó o jẹ́ mú kó lórí ilé ayé kó lè bá a sẹ́wọ̀n ẹni tí ò tí kú kó làkọ́ wà lórí bẹ́ẹ̀dì yóò tó máa bí fọ́ọ́dà wípé ẹ lọ́ọ́ di lẹ́mọ́ ló fi jẹ́ sí ọjọ́ ńlá ní nǹkan tó ṣẹlẹ̀ ìjọ náà ẹ̀ ká wò ó kìí ṣe pé Musa borí lásán ó borí ó borí pátápátá tí ò lè gbérí mọ́ ẹnìkan kan ọ̀sẹ̀ kù nù wọn ní sí lè lórí ìlà gbogbo àwọn ọ̀sẹ̀ ìjọ àtọ̀gá àtọmọṣẹ́ wọn pa rẹ́ sáà kọ̀sẹ́kẹ́ nìkan sí ẹ̀yí ogun wo ni wọ́n wá ń jẹ́ àdìsọ́ wá ń wìn gbogbo àwọn ọ̀dà rẹ̀ bá amẹ́ríkà ti ń kílè máa gbára tó ní fún òléwìn gbogbo ọ̀dà ẹ má náà fẹ́ pa àwọn èèyàn kan wọ́n ó dìde ẹ̀pá ń bẹ̀ ni àwọn ẹ̀kọ́ ọ̀sẹ̀ fún wọn sálọ ni àwọn ilé òrí bí sálọ <laughs> agbára ọlọ́run mú ọ lẹ́ẹ̀kan náà ni wọ́n parí àtọ̀gá àtọmọ akẹ́kọ̀ọ́ sẹ́kẹ̀rì kankan wọ́n lọ́jọ́ ńlá ni tọ́lọ́ ń pa fírámù rẹ̀ gbogbo agbára yìí tá a rí àlọ́ àlè fi parí ọ̀tá agbára ọlọ́run ló lè parí ọ̀tá náà lọ́wọ́ á lò fún musa ń jọ́nà tí wọn ò sì mọ̀ pé ibi ayọ̀ ni ọjà sí ńgbà tó kù díẹ̀ káyọ̀ òde ló fi pé tọ́ ń bẹ lọ́hùn tó dúró tọ́ lọ́hùn lè mọ́ta níbi líle tó ti fẹ́ jáàmù ibẹ̀ ni tẹ̀ ó ti dáa ibẹ̀ ni tẹ̀ni burú ti bàjẹ́ padà fàǹfù ìgbà mi ò wà sẹ́ni ọ̀fẹ́ pín ìgbà tó fẹ́ pín tí nǹkan ọba dú sáà yẹn àkókò yẹn gangan ni nǹkan fẹ́ tẹ̀lé ọlọ́run fẹ́ dára nìyẹn wọ́n dúró tọ́ ọba dúró ọ̀tá yẹn lọ yọ parẹ́ yányá yọ yà ọ́ lẹ́sọ̀ wọn sọ pé hé àtọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ń ṣe ṣe nù ọkàdá àdìkà ló ń jílé wọn mi bọ́lọ̀ ń ṣe máa làwọn mi ṣùgbọ́n kò tí máa fẹ́ máa kẹ́mẹ̀ ló ti fẹ́ máa bọ́ díẹ̀ díẹ̀ mọ́jà kan mọ́jà kan ní tí ó parẹ́ bọ̀ wá bóyá ní ó parẹ́ bọ̀ wá kó ti tẹ̀lé fáwọn ẹ̀rọ ọmọ sáà àwọn jù sọ fáwọn ẹ̀rọ ìgbé ọlọ́run pa ọlọ́run la Musa wà á sọ̀rọ̀ sáà á láti rà áwọn gbogbo fíráwọn àtọmọ ogun ẹ̀ pátápátá àtàwọn èèyàn tó tẹ̀lé lẹ́yìn gbogbo wọn ni a kú fẹ́ẹ́ fẹ́ẹ́ sínú omi ó fi yọ apẹ́ nínú nǹkan tá a fi pààyàn tọkàn ó fi balẹ̀ pé kò lè jí mọ́ omi wà níbẹ̀ ìbọn ọ̀pá àyàn bí kò lè jí mọ́ àìmọ́ yẹn tí wọ́n sùn tí wọ́n rò lọ tán bá gbé bá tù yóò ẹni tó mi bá pa kò lè jí mọ́ àǹsà àyà bí ya ẹni tó yẹ inú omi ló bá kú sí jí àbá o ìdí nìyẹn tó fi táì nǹkan bá ń ọ̀nà parẹ́ nìyẹn torí kó agbára ń kan á ọlọ́run pa fẹ́ráhùn àtọmọ ẹ̀yìn àtọmọ ogun ẹ̀rẹ́ àwọn ijú wọn bá nàbí ní information yẹn pé Musa ṣukran lèlà Musa bá gbá àwẹ̀ fọlọ́ kí ni túmọ̀ àwẹ̀ yìí àwẹ̀ ọpẹ́ ní jẹun ẹgbẹ́ Musa àwẹ̀ àwẹ̀ ọpẹ́ lèlà máa gba àwẹ̀ ọpẹ́ ayẹyẹ láàmà sí pàtí ah nílànà fẹ́ fi pàtí rẹ̀ jẹ́ ìdúpẹ́ ọgbà ọ̀rẹ́ wọ́n mọ̀ bí àwẹ́ kí àwọn àdúpẹ́ fọ́lọ́nì àdúpẹ́ fọ́lọ́nì àwẹ́ ọpẹ́ lànà bí wọ́n sáàgbà àrí sọ̀rọ̀ àti ọ̀sẹ̀lám bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n á fà lẹ́bìn information yìí náà àwọn Yahud náà wá sọ pé nígbà lẹ́bìn Musa ti gbà á àwọn tá a tẹ̀lé lẹ́yìn náà wà ní àhìnà náà sọ òmùhú àwọn náà wá ń gbà wẹ̀ sẹ́mà pé pé dáná ti gbọ́n léèrè kí ti ká béèrè pé ta ni ta lọ́la wẹ̀ àná gbọ́n léèrè kí bàbá tẹ́tí ń gbà wẹ̀ wọ́n wá sọ ta wẹ̀ tó ń bá wá gbọ́ tá wẹ̀ ìtàn wà wá torí náà torí náà àwa náà ń gbà àwa náà ń gbà wẹ̀ yìí láti fi tẹ̀lé Musa lẹ́yìn alayhi salatu wassalam lójú ẹ̀ lànà bí kọ́mẹ́ǹtì ṣe wa òjò tútù lànà bí ni ana awúlà bí Musa minhum ànábì ní èmi gangan àti ní àtàwọn ẹ̀jọ́ mi àwa la lẹ́tọ̀ sí kábà Musa dúpẹ́ fọlọ́wọn ọba jẹ̀yìn jù yìí lọ torí pé ẹ̀yin jù yìí ẹ̀yin lẹ tako Musa ẹ̀yin lẹ fojú Musa rí lẹ́yìn ìgbà tí ànábì Musa tó tọ́la tọ́la odò kọjá padà tán ẹ fojú Musa rí mẹ́wàá àwa lẹ́tọ̀ sí àwa súnmọ́ Musa jẹ̀yìn lọ torí pé àwa gba Musa gbọ́ báàsì ẹ̀rí ẹ̀yin rí Musa ẹ fojú rí màbúrú àríṣọ́látọ̀ ẹ̀wọ́n náà máa ìta àwọn israẹli àwọn ọmọ israẹli ìjẹ́ àbújá àlẹ́lù mọ́sá àríṣọ́ ní àbá ń kà ń gbà mí yóò sì máa sún kún pé àwọn ilé máa sọ̀bọ̀ púpọ̀ ní ń ṣe ànábì jàlájàlá báyìí ní ń rí ànábì ìṣẹ́lá ní ń gun ànábì gàràgàrà báyìí àwọn israẹli wọn ìtọ́ wọn ti kú orí níwájú ànábì mọ́sá àríṣọ́látọ̀ ó ṣe sùúrù pẹ̀lú wọn ànábì wọn ni àwùlá bí mọ́sá mi nù èmi ni mo lẹ́tọ̀ àwọn alẹ́tọ̀ tí mọ́sá jẹ̀yẹ̀ lọ ànábì bá gba àwẹ̀ ni sallallahu alayhi wa sallam wa amara bi siyamihi ànábì ẹ̀yin náà ayé ọmọ ọjọ́ mi ẹ máa gba àwẹ̀ yìí o àwẹ̀ náà lọ́wọ́ wà wájú rẹ̀ sọ fẹ́ràn ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ bá fẹ́ràn rẹ̀ kọ́ gbà ìfẹ́ rẹ̀ tó ní jẹ́ ànábì yìí yọ máa jú èyí pé fífẹ́ tó fẹ́ràn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti fẹ́ràn ànábì Musa náà nìyẹn torí pé ìfẹ́ Musa ànábì ní àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ànábì Musa ìfẹ́ ànábì ni ó ní tọ́wọ́ ti nífẹ̀ẹ́ ànábì Muhammad yọ fà ọ lọ bá ìfẹ́ ànábì Musa torí pé ń ta fẹ́ràn ní tọ́ba fẹ́ràn àfẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà ni àwọn ní àwọn ní àwọn ní òwe wọn ní ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀tá mi ọ̀tá mi ọ̀rẹ́ ọ̀tá mi ọ̀tá mi ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wọ́n gbà torí làákàyè nìyẹn òótọ́ fẹ́ràn nẹ́bì sallallahu alaihi wa sallam orí wa yìí tó fẹ́ràn nẹ́bì Musa torí pé ànẹ́bì Muhammad fẹ́ràn nẹ́bì Musa ìwọ náà ti wá di ọ̀rẹ́ Musa padà ọjọ́ náà ni ọjọ́ tá a ń gbà ṣùgbọ́n ní foundation kánú Islam tá a gbọ́dọ̀ kíyèsí ń bẹ̀rẹ̀ òun náà ní gbogbo nǹkan tó wá ní àwòrán kan tó ju àwọn tẹlẹsìn mìíràn ìpìlẹ̀ rẹ̀ àwa la ní lágbègbè òkè ọlẹ́tọ̀ ní ẹ̀sìn wa ṣùgbọ́n tá a bá ṣe àwòrán ohun kẹ́nìkan bá wò wá yóò ṣe bí ẹlẹ́sìn míì làwa ànábì ní foundation yẹ mọ́nítọ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ sí bí àwọn ẹlẹ́sìn mìíràn ẹ̀sìn kankan sára ti ń tí ó fi yàtọ̀ sí ti ẹlẹ́sìn mìíràn ìdí nìyẹn tánà bí tó sọ sọ́nà bá wà á yìí pé tọ́nà bá ní kẹ́mì ní ó gùn dọ́dún tí ń bọ̀ ni ò ní ìbá gba ọjọ́ kẹsàn tàbí kí n gba ọjọ́ kan ṣáájú rẹ̀ tàbí kí n gba ọjọ́ kan ní ẹ̀yìn bóòlù ó ti wá ṣe súnà mẹ́rin ọgbàjọ sunday àtọjọ monday súnà tàbí súnà ti Mùsá ọjọ́ gíní monday ọjọ́ àṣúrà ni ọjọ́ kẹwàá ìwọ ọtọ ọba tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam ìwọ gbà wẹ̀ ọjọ́ kan ṣáájú ọjọ́ kẹwàá tó ṣe déédéé sunday lẹ́yìn tàbí kọ́ gba àwẹ̀ ọjọ́ kan lẹ́yìn ọjọ́ kẹwàá ti sì déédéé ọjọ́ twin ìwọ wa kó pé ń tiẹ̀ ó kó súnà méjì papọ̀ ń tiẹ̀ ló fi jẹ́ pé àájú wọn lọ púpọ̀ ìjàkadì wọn tọ́ bá gbá àwẹ̀ nì ó ti ṣe súnà Mùsá táwọn lè máa halẹ̀ mọ̀ pé àwọn gbà àwọn ṣe súnà Mùsá wọ́n tún ṣe súnà lẹ́bàá Muhammad sọ́nà bá wà ìtàwọn òrí ti nípa báyìí ẹ̀yẹ́ àmọ́ gbààwẹ̀ yìí láti fi ṣe súnà yìí láti fi tẹ̀lé àti ànábì sallallahu alaihi wasallam ó sì láwọn ọlátọ́pọ̀ láàwẹ̀ yìí àyọ̀gbà wá láti máa sọ láti bẹ fún àwẹ̀ àṣúrọ̀ yìí kágbà pẹ̀lú àníyàn gbígbé abẹ́ kọ́ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam bákan náà ká sì gbà pé wọ́n gbà fún ọpẹ́ ni bí wọn náà bá gbà ó ṣe é ṣe kọ́ lọ́wọ́ bọ́bọ́ káàntì tiẹ̀ náà pọ̀pẹ́ ní tiẹ̀ náà bákan náà àtún lè gbé àrẹ́bì Mùsá ṣẹ́gun ọ̀tá ẹ̀ ọgbà àwẹ̀ láti fi dúpẹ́ tí wọn náà bá bá àgbà ń bẹ̀ tí òṣù mọ́tò wọn náà ṣẹ́gun ọ̀tá àti ẹ̀ náà bá ní súnmọ́ bẹ́ẹ̀ tó nípa báyìí abẹ́rẹ́ wọn bá bàdá àmì jùlọ ọba tí ìgbà ọgbẹ́ lọ́wọ́ ẹrú ẹ̀ ọgbà ọgbẹ́ ẹni kọ̀ọ̀kan wọn àwọn orí ńlá ńlá tọ́lọ́wọ́n bá ṣe fún wa táà ti gbàgbé lálọ́ táà dúpẹ́ fọ́lọ́wọ́n bá lórí ẹ̀ ọlọ́wọ́n bá kọ́gbọ́pẹ́ wa lórí ẹ̀ torí dídúpẹ́ lórí oore òun náà ní túmọ̀ wípé oore yẹn ò ní parẹ́ kò sì ní bọ́mọ ẹ lọ́wọ́ òun náà sì ní túmọ̀ wípé oore yẹn ó lè fún fún ọlọ́kùnrin sàlẹ̀ fún oore nǹkan kan wà o oore tó ti ṣe fún wa ọlọ́mọdé kọ́ bàjẹ́ fún wa o gbogbo àwọn ọ̀tá wa ìdáàmà àti ìdáàmà ọlọ́run bá wa bá wa kílé àwọn kú lọ́nà ẹni tí ò ní já rọ́nà lọ bá wa palẹ̀ ẹ̀ mọ́ ẹni tí ò ní já kú lójú kan náà bá wa mú kú ńbẹ ẹni tí tí ò olórí ọ̀tá wa òun náà wà ní ṣèitán kọ́lọ́kọ́lá wà lára ṣèitán òun náà ní ọ̀tá ẹ̀sìn olórí ọ̀tá ẹ̀sìn kọ́lọ́kọ́lá wà ń bẹ̀ wọ́n ṣe lójà àwọn náà alhamdulillahi rabbil alamin